mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi níbikíbi tó ti láǹfààní láti wò mí lónìí lónìí àkọlé ọ̀rọ̀ wa ni àkíyèsí fún gbogbo ìpínràwọ̀ erùpẹ̀ gbogbo ẹ̀yin ìpínràwọ̀ erùpẹ̀ ẹ̀yin lẹ rán mi níṣẹ́ tí mò ń jẹ́ ẹ̀yin lẹ ní kí n sọ̀rọ̀ nípa àkíyèsí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni kò mọ̀ wípé ẹni tó ń bá rìn ló ń fa ìfàsẹ́yìn fún ìrìnàjò ayé òun rántí pé kì í ṣe gbogbo èèyàn lẹ lè bá rìn bẹ́ẹ̀ sì ni kì í ṣe gbogbo èèyàn ni ẹ lè fẹ́ gẹ́gẹ́ bí lọ́kọ àbí ìràwọ̀ erùpẹ̀ jẹ́ ìràwọ̀ tó ní agbára bẹ́ẹ̀ sì ni kì í ṣe gbogbo ìpín ìràwọ̀ ni wọ́n lè bá ṣe gẹ́gẹ́ bí lọ́kọláya àbí bóyá à ń da iṣẹ́ pọ̀ ìràwọ̀ a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ìràwọ̀ erùpẹ̀ funfun tó ń ṣe Virgo ìràwọ̀ erùpẹ̀ funfun yìí tí gbogbo táwọn olóyìnbó ń pè ní Virgo déètì wọn bẹ̀rẹ̀ ní august twenty three to september twenty two púpọ̀ nínú àwọn ìpínràwọ̀ yìí jẹ́ alájẹ́ wọ́n jẹ́ ẹ̀dá tó jẹ́ wípé ìránṣẹ́ ajé pọ̀ nínú wọn wọ́n máa ń lówó lọ́wọ́ rẹpẹtẹ ṣùgbọ́n nǹkan tó máa ń fa wàhálà fún wọn ni pé wọ́n bá ní ìbáṣepọ̀ pẹ̀lú ìràwọ̀ tó tako ìpín ìràwọ̀ wọn èyí ni àwọn ìràwọ̀ tán lè bá ṣe tí kò ní sí wàhálà nínú ayé wọn ìràwọ̀ Virgo tó bá bá afẹ́fẹ́ aláwàdà Gemini tó bá bá ṣe àbí ó fẹ́ nǹkan máa lọ dáadáa fún un afẹ́fẹ́ márìmífín tí wọ́n bá jọ ṣe papọ̀ nǹkan máa lọ dáadáa fún un omi tútù Scorpio tó bá jọ ṣe papọ̀ nǹkan máa dáa iná tó kan yánrán tó bá jọ ṣe papọ̀ nǹkan máa dáa bẹ́ẹ̀ ni wọ́n ní tó bá agbára omi tó ń bá ba ṣe nǹkan náà máa lọ déédéé fún wọn bí wọ́n bá ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ìpínràwọ̀ yìí kò ní sí wàhálà rárá ṣùgbọ́n tó máa lọ ń ṣe pẹ̀lú iná leo tàbí sagittarius ó léwu púpọ̀ fún wọn torí ẹ̀yin tí ẹ̀ ń béèrè lọ́wọ́ mi wípé ìràwọ̀ wo ni mo lè fẹ́ ìràwọ̀ wo ni mo lè fẹ́ kò ń ṣe gbogbo èèyàn náà la lè dá lóhùn ìdí tá a ṣe máa ń ṣe short short video kéékèèké yìí fún pé kẹ́ lè máa gbọ́ kẹ́ lè máa mọ ohun tó yẹ kẹ́ ṣe àti ohun tí kò yẹ kí ẹ ṣe a máa sọ lórí ìràpẹ ìràwọ̀ erùpẹ̀ eruku tí gbogbo wa mọ̀ sí Capricorn déètì àwọn Capricorn bẹ̀rẹ̀ ní December twenty two to February nineteen díẹ̀ nínú àwọn ìràwọ̀ yìí jẹ́ alágídí ṣùgbọ́n àfọwọ́fà máa ń dínà oore fún wọn èyí ni àwọn ìràwọ̀ tó dára jù fún wọn láti fẹ́ gẹ́gẹ́ bí lọ́kọ tàbí da iṣẹ́ pọ̀ omi tútù omi tí kì í ru afẹ́fẹ́ aláwàdà àti erùpẹ̀ funfun vẹ́gù bí ìbáṣepọ̀ bá wà láàárín àwọn àti ìràwọ̀ wọ̀nyí kò ní sí wàhálà àbí ìdààmú fún wọn ìràwọ̀ erùpẹ̀ ni ẹlẹ́ẹ̀kẹta tí a máa mẹ́nubà ọjọ́ àwọn ìràwọ̀ erùpẹ̀ tí gbogbo olóyìnbó ń pè ní taurus ó jẹ́ april twenty to may twenty ìpín ìràwọ̀ yìí jẹ́ adákẹ́jà wọ́n dẹ̀ ní ìwà kòkànmí wọ́n ní ìgbàgbọ́ nínú ara wọn ju ẹlòmíràn lọ ṣùgbọ́n èyí ni àwọn ìpín ìràwọ̀ tó dára jù fún wọn láti fẹ́ tàbí láti dá iṣẹ́ pọ̀ iná tó kan yánrán afẹ́fẹ́ márìmífín àti omi tútù afẹ́fẹ́ aláwàdà àwọn ìràwọ̀ tí wọ́n lè bá ṣe kí wọ́n má ní go slow kí gbogbo nǹkan kó máa lọ déédéé fún wọn yìí gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé yèyé ìràwọ̀ owó ni ìràwọ̀ erùpẹ̀ ìràwọ̀ owó ló dára jù tí ìràwọ̀ erùpẹ̀ lè fẹ́ òun ni mo ti ṣàlàyé yìí àkíyèsí ni ilé fún ìràwọ̀ erùpẹ̀ ìràwọ̀ tẹ́ ẹ lè bá ṣe àbí tẹ́ ẹ lè yàn lọ́rẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti yan ọ̀rẹ́ ó ti padà ó ti ti pasẹ̀ bẹ́ẹ̀ di èrò ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ti fẹ́ ìràwọ̀ tó tako ìràwọ̀ ẹ̀ ó ti padà di ẹni àná ọ̀pọ̀lọpọ̀ ti bá ìràwọ̀ tí ó tako ìràwọ̀ ẹ̀ dá òwò pọ̀ kò padà rí owó fi sẹ́nu mọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ kẹ́ ẹ jẹ́ ká mọ̀ kò kí ń ṣe gbogbo ìràwọ̀ la lè gbà sílé kájọ máa forí sùn síbi kan kò kí ń ṣe gbogbo ìràwọ̀ la lè dàyàkù láti máa bá ní ìbáṣepọ̀ kò kí ń ṣe gbogbo ìràwọ̀ la lè jọ dá òwò pọ̀ bẹ́ẹ̀ ni lọ́mọṣẹ́ gbígbà àbí ní àyálégbé gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ ká mọ̀ ọlọ́run olódùmarè á ràn wá lọ́wọ́ ti ṣe àrọ́nà gbígbà fún gbogbo ẹ̀yin ìràwọ̀ erùpẹ̀ òun mo ti dá yín lóyìn gbogbo bí kíbi tẹ́tí láǹfààní láti wò mí ẹ bá mi ṣe fídíò mi ọwọ́ tẹ fi ṣe fídíò mi ọwọ́ náà ò ní ìbàjẹ́ ò ní wọnú ọwọ́ náà ẹ ní fọwọ́ ọ̀hún gba lẹ́tà ọ̀fọ̀ ẹ ní gba lẹ́tà ìdààmú ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ náà gbogbo rírí lójú owó rí látẹ̀mí lọ rí lójú ẹnì kọ̀ọ̀kan wá màmá rí orúkọ mi ò tí ì padà èmi ni yèyé ọ̀ṣunbùkọ́lá olómi tútù olórí àbíyè ògbóni Lagos State aborigine mo kí wa lẹ́ẹ̀kan sí pé ẹ délé àkókò yìí